الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله تعالى fítì tèní àbíká ní ìdánilẹ́kọ̀ọ́ àbí ìpinnu sákìyèsí tí wà máa wáyé lẹ́ni yóò dá lórí ìwọ̀ ìjọmọ̀ ìyá ara wa láàrin ara wa ìpọ́lọ́run tí ó ṣe wá mùsùlùmí òun ló ṣe wá lọ́mọ ìyá ó dàbí ló wá yàtọ̀ síra wa bíi ìdílé wa yàtọ̀ síra wa ìdílé wa yàtọ̀ síra wa ṣùgbọ́n ọmọ ìyá ni wa níbọ̀lọ́ ṣe sọ fún anú al-Qur'an ọlọ́ni innamal mu'minuna ikhwa ogun mùmìnì pátápátá ọmọ ìyá ni wọ́n torí ẹ̀fà aslihu bayna akhawaykum ẹ̀tún àárín ọmọ ìyá ara yín ṣe ẹ má ba ìwọ̀ ìjọmọ ẹ̀yà jẹ́ láàrin ara so ìjọmọ ẹ̀yà ìyá máa ń fẹnu sọ torí ó dùn fẹnu sọ ọgbọ́n ètò ṣe kókó òun ni ká wíwà rẹ̀ ká ṣiṣẹ́ rẹ̀ kẹ́ni ìwà ìjọmọ ẹ̀yà láàrin ara wa eré ló ṣe pàtàkì jùlọ orí tẹnu tá a fi sọ yẹn tá a bá ṣiṣẹ́ tọ́ bí ìgbà pàtó kankan náà anábì àwọn ọ̀sọ́lán nínú hadith anas nábì ní látàkọ́ta owó ẹ má gé ara yín ẹ̀wọ̀n bálágbáyá ṣe mọ́ ẹ̀yin ọmọ ẹ̀yà tẹ́jọ mùsùlùmí ẹ má jà lára ara yín alátàdábàrú ẹ má kẹ̀yìn síra yín ẹgbẹ́ tí yorùbá sọ pé kẹ̀yìn síra ọ̀tọ́ tó pé ilé ìjòkó wa kẹ̀yìn sílẹ̀ sọ ó sì jọ náà ẹgbẹ́ tí yorùbá bá ra yẹn tí tó bá ju ìjòkó bá pọ́nkọ̀ kí náà ṣe wọ́n kẹ̀yìn síra wọn wàláàtà bá gbàdú ẹ má máa bínú ara yín ẹ máa sọ̀kẹ́ ara yín ìwọ ọjọ́mọ ìyá nìyẹn o ẹ máa sọ̀kẹ́ ara yín wàláàtà hásàdú ẹ sì má máa ṣe kéta ara yín ẹ̀kọ́ ló máa ṣe kéta tó bá rí nǹkan ọmọ ìyá rẹ̀ látara pé ní kò gbàtẹ́ nìyẹn yóò ṣe rẹ̀ yóò pẹ́ gan rẹ̀ kò dáa bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹ̀yin obìnrin oríkọ́nà wáyé máa ń pọ̀ lọ́wọ́ àwọn obìnrin jọ ọkùnrin lọ ìkẹyìn sí ara ẹni ìbáláwọ́já ṣe mọ́ èsè ìpẹ̀gán ara ẹni ìṣekèéta ara ẹni anábì ní ká mọ́ ṣe wa kunu ibadallahi ikhwana kẹ́ jẹ́ ẹrú ọlọ́run tí ó jẹ́ ọmọ ìyá kan náà ẹbí pín kùránì sí lọ́mọ ìyá ni wọ́n bẹ̀rẹ̀ àrẹ́mìnà sọ fún wa pé ká jẹ́ ẹrú ọlọ́run tí ó jọ ọmọ ìyá nítòótọ́ ní di ẹ̀sìn tẹ̀lé ká ní àwọn ìyá tí báyìí àwọn ìyá tí báyìí àwọn ìyá tá ń fẹnu sọ táàbí iṣẹ́ ìyẹn ò dáa ká ti sẹ́ ká mọ́ pẹ́gàn ara wa ká mọ́ ti kéta ara wa ká mọ́ bínú síra wa àníbi wá parí ẹ̀ pé wà láàyè ìlò lè mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí kan àyájúra àká ń fọ́kọ̀ sàláàfin kó bá ọmọ ìyá rẹ̀ ṣọ̀tá jùjọ mẹ́ta lọ kó bá ọmọ ìyá rẹ̀ yẹ́dì yẹ́dì kó bá yẹ́dì jùjọ mẹ́ta lọ kò tọ́ torí pé eléyìí ti tako ẹ̀sìn tàbísí wa ń sọ yìí Bukhari tí wọ́n nára fẹ́ lọ wo ìyẹn pé ìmọ̀ yẹn dì ó tako ìwọ ìjẹ́ ọmọ ìyá anúbìnrin láyé ìlú ìyẹn pé yẹ ìlú wọ́n látara halal kìí ṣe halali kíkíní kéèyàn mọ̀ yẹn dì jọ mẹ́ta lọ káàbí ṣètọ́nù máa ń mú ṣe kíní mú ń tiẹ̀ wọ́n ti pe nda mọ́yàn di jíjọ́ mẹ́ta lọ. ẹnu àlẹ́ wọ́n yẹ pé ó pe ẹ̀sìn ní àyàn di fúnjọ́ mẹ́ta ẹ̀sìn ò fẹ́ káyàn rárá kámọ́ ìran lódì ṣùgbọ́n jọ́ mẹ́ta tó sọ yẹn ìtumọ̀ ẹ̀ ni pé inú tiẹ̀ wá bíẹ́ bíẹ́ bíẹ́ bíẹ́ mọ́jọ jíjọ́ mélòó lọ mọ́jọ mẹ́ta lọ ìtẹ́sì sọ nìyẹn o tẹ́lẹ̀ lẹ́yìn mélòó kẹ́yìn ẹ̀sìn náà ní àyàn di fúnjọ́ mẹ́ta tó bá gbé jọ́ mẹ́ta wọ́n tẹ̀ wá jáwọ́ hùn tó bọ̀tẹ̀ tí wọ́n á wò pé gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn ìkẹ́ta lè mọ bí ẹnu ìyá alágbèjá ti báyìí fún ẹ ó bí ẹnu lé ní ọ̀rí kókó lọ́kàn ó bí ẹnu la ọ̀rí kókó lọ́kàn ọ̀tún la yẹn bí àárọ̀ ní ti ń bí ẹnu mọ́jì ó da lẹ́mìí ni pé yóò dijọ́ kẹrin ìtẹ́sí ń sọ nìyẹn tẹ̀rí pé tí wò pé bí ìjọmọ ènìyàn pé ẹlòmíì nǹkan máa ń pẹ́ lọ́sẹ̀ kó tó tán ó tiẹ̀ wá pẹ́ jù jọ́mélòó mẹ́ta náà kẹ́ẹ̀tì tó ó tún fi gírèsì ilẹ̀ fún ẹ ó mẹ́ péjọ mẹ́ta ẹ̀nẹ́ kọ̀ ẹ̀kọ́lẹ́jì pé a máa yẹn dì lọ́wọ́ but ẹ̀sìn wo ìjọ mọ nìyẹn pé ẹlòmíì bọ́rọ̀ ṣe máa ń dòrè òkè wàá dùn ẹ̀dùn ọ̀rẹ́ ń dùn mí ń dùn sí fún mi nígbàgbé gbogbo ẹ̀ náà ogun ọjọ́ jẹ́ mẹ́ta lọ tó bá ti jẹ́ mẹ́ta lọ ànábì ńlá yẹ kò tọ́ lẹ́yìn ẹ̀yìn ó mọ gbèsè lórí ìyẹn dìyẹn ni àdìsí àbẹ́ àyùbù náà wá lórí ẹ̀ tí oníwàánu Bukhari wà ní àti Abu Dawud anábì ní láàyè ìlú lè mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí àyájúra àká òfọ́kọ sàláfìlà yá dé pé kó bá ọmọ ìyá rẹ̀ yẹn dì jújọ́ mẹ́ta lọ kò tọ́ ìyẹ̀lìtẹ̀kì yá ń tán méjì wà mọ̀ pàdé ẹjọ́ mọ̀ pàdé nkálukú mọ̀ yìí fàyè rí áfá فيرد هذا إليما كيسلي إليما كيسلي ṣètọ́nù àwọn pé à ìtẹ́ ìṣe dáa àníbìlẹ̀ ọ̀pẹ́ ìtàṣe oṣù gíní kò dá títàlẹ̀ àtẹ̀lé ẹwẹ́ tó bá ti ń jíjọ́ ẹ̀ lọ́tọ́ ti pé ní ń bí ẹtọ́ ní ọ̀sá lè parí mọ̀ pé ṣètọ́nù ti ṣe gíní ó ti ń lù ẹ́ torí sáàdẹ̀mí tọ́lọ́ tàníbí ní ò dáa ni wọ́n gbà kó dáa lọ́dọ̀ ti ẹ̀yẹn ẹn tó dájú náà méjèèjì tán yẹn dì yẹn láwọn ọjọ́ sọ̀rọ̀ àwọn ọjọ́ kíra wọn yẹn nǹkan ní dáwọn pọ̀ yẹn alẹ́bí yẹ́bùdá òbí sàlámù èyí tó bá kọ́ tẹ̀ á pamọ́ra tó jẹ́ ń kí lágbájá òun ló lórí ìbínú méjèèjì ìwọ́n lọ́dọ̀ ti wá ẹni tó kọ́kọ́ kíyàn yẹn òun kọ́ ló lórí àbí kódà ẹni tí ò kíyàn yẹn oní òtún mọ́bí sakọ́ pé ẹ̀yìn ìgbà tó sú ìyá lágbára ó sú mú lágbára pé òun ló máa sú ẹnu máa sí ẹnu ẹkọ́ kí mi èmi èmi rẹ̀ yẹn ṣẹ́ ni kọ́lá bó sọdún márùn a ń bá lọ́bẹ̀ èmi ò kẹrẹ́ tèmi ṣètọ́ ní lù ẹ́ ìwọ́n tó bá nínú nǹkan bẹ́ẹ̀ lára ajẹ́ tètè lọ ẹ́ ń di ẹ̀ ṣètọ́ ní ló ti ń lu ẹ̀hún ibi tó lù ẹ́ dé jẹ́ kó lékè ni kó tó tẹ́lẹ̀ kan bá pa mọ́ra pé jẹ́ ń kí ẹnìkejì àwọn bíi proud ẹni tó kí ó fẹ́ kíyẹ̀ tó mọ̀ pé ah, ó ti bá kí ẹnìkan ní mọ̀ fi sakọ́ kẹ àwọn ló máa sú mo sọ pé máa sú wọn yóò tó wá lọ sọ fáwọn rẹ̀ pé mo sọ pé máa sú wọn lórí kìsì náà orí ọ̀rọ̀ ayé àbí kìí sọ̀rọ̀ ẹ̀sìn o orí ọ̀rọ̀ ayé náà ni káìpẹ́ torí sọ́rọ̀ lọ tó fi ṣe á ní àwọn ẹ̀ ń jà fún ọ̀rọ̀ ẹ̀sìn ni torí tara rẹ̀ náà eléyìí ká kíyèsí pàápàá jùlọ ọgẹ́mọ̀sọ lọ́dọ̀ ẹ̀yin obìnrin ó wọ́pọ̀ ẹ má kí ṣe ìtọ́nù lò yín bákan náà tó ti ń lò yín tẹ́ kẹ́kọ̀ọ́ báyìí tẹ́ ń kọ́ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ kẹ́ wọn ọkùnrin sákèésí ẹwọn ọkùnrin sákèésí ọjọ́ tó rẹ ní ọba gbórí ọdẹ ọdọ ẹgbẹ́ ìwòsàn kó máa súnmù lágbájá òun gẹ́ ní kò kàn lábùkù pé òun gẹ́ ló kó ládámẹ́ lára wọ́n gẹ́ ń ṣe ìtọ́nù ń lò amẹ́yẹ àwọn méjì mi tẹ́ pé ẹ̀mí èjì pé ẹja parí kíníkẹ̀ ká mọ́ kíra wa o bọ̀tọ́ kẹjú kan bẹ̀rẹ̀ bọ̀tọ́ gbádìí yẹ kí lọ kẹsẹ̀ kí kankan bẹ̀rẹ̀ ìkàlùbà mọ́ ọ̀rọ̀ ó ti tọ́nú ilé ó ti tọ́nú ilé ṣùgbọ́n kò fẹ́ kí òun kọ́kọ́ ó kọ́kọ́ kí tó bá wọn sọ sọ̀rọ̀ ìkejì náà kọ́ fẹ́ kí bàbá gbáàdì kò yé kò ní sí nǹkan bẹ́ẹ̀ láàrin ara wa ìmọ̀tá níbi sọ fàyórídò àbá eléyò rélé yóò pẹ́ ìdá fàyórídò àbá ìkejì náà rélé yóò pẹ́ ìdá bọ́gbọ́n gbà pé ibi ló fẹ́ gbà òun ní gbàbẹ̀ ibi ló fẹ́ jókòó sí òun ní jókòó sílẹ̀ yórídò àbá yórídò àbá nìyẹn àdébíwá ní tó dáa jù nínú méjèèjì ẹni tó bá kọ́ sí kíní tó bá kọ́ sálámà sẹ́lẹ̀ kejì tó àbá tẹ̀ àtórí epo jésù àtórí iṣu jẹpo ẹwà gbádùn tó ń wọ̀ yìí tó àbá tẹ̀ torí kẹ̀kẹ́ tó yẹ kọ́ tó yà dìtì í ṣe àbúrò rẹ̀ ló gbà wá onú Abu Dawud ni túrọ́dùlẹ̀ àmán àbúrò rẹ̀ ní àdúgbà ọ̀sán sọ́lá sọ pé ní fi fúlẹ̀ snail wa khamis ọjọ́ méjì náà máa ń gbé fáìlì iṣẹ́ wa lọ sí sánmọ̀ iṣẹ́ tí kálukú bá ti láàrin ọ̀sẹ̀ ọjọ́ méjì náà máa ń gbé lọ ọjọ́ àkọ́kọ́ lọ́jọ́ monday ọjọ́ èkejì lọ́jọ́ thursday ẹni pàdé kíkọ́ àtàlẹ́ mi ni mo máa ń gbàwẹ̀ torí kẹ́lẹ́ bá gbé àwẹ̀ pọ̀ mọ́ṣẹ́ tó bá gbé lọ òkè ọjọ́ méjèèjì náà abu abu janet yamul khamis eh, yamul islam wal khamis inú ríwáyà mi ànábì ní ọmọ sílẹ̀kùn sánmọ̀ ní jọ méjèèjì monday àti thursday fàyẹ́kìfìrù lọ́ọ̀lẹ̀ kó lè múrí ń olóhùn àmọ́ sàfóòsì gbogbo ẹ̀dá láì ṣùkùbì láì ṣe àti òṣẹbọ rárá gbogbo ẹ̀dá àti òṣẹbọ ní ọjọ́ méjì tó bá sílẹ̀kùn sánmọ̀ tó ń gbé tẹ́lópe ọlọ́run máa ṣe àforíjì fún wọn àwọn tó ń ṣẹbọ yìí àforíjì ilá mọ̀rọ̀ àn ẹni tí ò ní ráfà orí jíjá náà káánà ti bẹ̀rẹ̀ náà wà bẹ́ẹ̀ ní àfi ìṣà náà ó ní tí ìkùnsínú wà láàrin àtọmọ ìyá rẹ̀ ṣàà náà ò ní pé kí inú ìyẹn mọ́ lẹ́gbẹ̀ẹ́ ni kó mọ́ yọ síra wọn kọ́mọ yẹn di fayakul ọlọ́lọ́wọ́ aṣọ fún mọ̀lẹ́kọ̀ pé òtúrúkú àfẹ́ni ẹfọ méjèèjì ilẹ̀ ẹfisẹ́ ti wọ́n lẹ̀ kó mọ́ lẹ́gbẹ̀ẹ́ ni kó mọ́ kọjá orí wọn kó mọ́ dókè hátà yẹ̀tọ́lẹ̀ ha tí wọ́n ìfi parí ìjà tó wà láàrin ara wọn tán bára wọn ti kí ní tán bára wọn yẹn tí ìyẹn tó mọ́ tàbá torí iṣu jẹ́po tàbá torí tẹ̀kẹ́ta fọ́ntọ́ ká torí epo ká torí epo jẹ́sù àbí <laughs> tàbá torí tàbọ́lẹ̀kẹ́ ẹ torí lórí ẹ̀rẹ́ nìkan ní lókè anẹ́bì ni ọlọ́run àtọ̀ fún eh, mọ̀lẹ́kàtà ń gbẹ́sẹ̀ pé ẹ fi ẹ méjèèjì lẹ̀ ẹ fi ṣe wọ́n lẹ̀ ìrún náà kí ni àwẹ̀ ni kùránì ni sọ́dákọ̀ ni wáàsí ni àkárì ni dùáwò ni náfílà ni gbogbo lọ́tọ́ bá ń ṣe yẹn ẹgbẹ́ kí ni ẹ kí tí wọ́n dé sánmọ̀ títí tẹ́ parí ìjà tó ń fìmọ̀ bára wọn sọ̀rọ̀ padà so eré nínú àdífù míì tí ó tún sọ ni so ètò kọ́mọ̀ láàrin wa ká má jẹ́ kí o mọ̀ lọ bẹ́ẹ̀ gẹ́gbẹ́ tó pàápàá jù lẹ́yìn ẹ̀yìn ààrẹ obìnrin ilé yóò kẹ́sì ilé ilé kẹ́sì ilé ìmọ̀ bẹ́ẹ̀ ilé ìmọ̀ báyìí ṣe tí ó mọ̀ fi tí ó mọ̀ di atayan yẹn àbí tí ètò atayan yẹn nìkan Yorùbá ń pè ẹ̀hẹ́n àwọn tá a bá mọ̀ tán ṣe bẹ́ẹ̀ káyà pè wọn sákèèsí pé ní tó bá ti dijọ́ mẹ́ta lọ ànẹ́mi ní kò tọ́ bákan náà iṣẹ́ tí yẹn bá ń ṣe látòkò yẹn tó bá ń gbéṣẹ́ lókè iṣẹ́ àti oyan dìtẹ́ ń kùn síra wọn kò ní ṣégé ní kò ní dókè náà àdífi jábìrì náà tó wá lórí ẹ̀ ó ní mo gbọ́tà náà rọ̀ sọ́nà sọ pé iná ṣèitọ́n ṣèitọ́n o kọ̀díyẹ́ ìsàyìn yàbúrú ni mo sọ lóun ó ti jákè pé àwọn tó ni mo kí n bá ní kí n fẹ́ rí ọ̀rọ̀ ẹ̀bọ máwọn eléyẹ ti gbẹ́sì yìí wọ́n ní ṣe ni wọ́n tí wọ́n wọlé fún wọn ó ní àdébìnrin odi jákè pé àwọn ilé ṣẹbọ fún ìjẹ sí rọtù làárọ láàrin ilẹ̀ lárúbáwá bí tí mọ́kà mẹ́dínà wà ó ti jákè wàlákín fi tàhàríṣì bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó kù tó bẹ́ẹ̀ mọ́ ti pé tàhàríṣì kó mọ́ dẹ̀yìn síra yín kó mọ́ kẹ̀yìn yín sí kíni síra yín lẹ́nà mùsùlùmí méjì méjì ẹ̀yìn tẹ́mọ̀ jàǹbúrà méjì àbú méjì àwọn ohun méjì ẹ̀yìn ó ní wọ́n pé ìmọ̀níká ilé lọ bí egun hàn lé lọ ìmọ̀níká lọ bí bídí amọ́lúdì hàn lọ bọ̀t jẹmọdé ẹ́sà ni wọn àwọn ìyanu bá mú bára wọn jà ẹ̀rọ rẹ̀ pé eléyìí ò ṣe kí ni àwọn pé eléyìí eléyìí ìlú ṣe tó mi pé ìlànà yẹn kí ni ń fa kí ni ń fa yẹn mọ̀ ṣe ìtọ́nù ni ànẹ́mi ni ó ti jákàn pé àwọn olùsìn lọ wọn lè ṣẹbọ ṣùgbọ́n ìmọ̀ ẹ̀dẹ́ wọn síra wọn ìmọ̀ kẹyìn ara wọn síra wọn yóò mọ̀ ṣèyẹn láàrin wọn ìyẹn ló fà lánàá gbọ́dọ̀ ṣọ́ra kámọ̀ dirawa sínú kámọ̀ nirawa sínú kámọ̀ ní àmọ̀ yẹn di ara wa pé ìyẹn tí ètí ò bá mú ní bákan náà àdísìmí tó wánú súnmọ́nà àbídáwùdù tó ń tẹ̀ lágbára anábìnrin láyẹ ilòlè mùsùlùmí kò fún mùsùlùmí àyájúra àkáwò fákọ̀ salat kó yẹn di ọmọ ìyá rẹ̀ jíjọ́ mẹ́ta lọ gbogbo ogun tó bá wo ṣẹlẹ̀ jọ mẹ́ta náà ni tó bá ti jù bẹ́ẹ̀ lọ kò tọ́ àníbi àwọn fàmọ́ ní hajjara fákọ̀ sàlá fàmọ́ dákàrà náà rẹ̀ tẹ́gbọ́n tó lágbára tókò tẹ́yìn tó lè ṣe sábà bí ìyà ọlọ́run fún fún nini àwọn hadith tí a mú wáyé agbọ́dọ̀ ti àkíyèsí rẹ̀ tó bẹ́ẹ̀ pé láàrin ara gẹ́bí ìjọmọ̀ ìyá ara wa kó wá tiẹ̀ wá dùn wá ẹ̀ka parí ẹ̀ lójú ẹsẹ̀ ó wá tó dùn wá òde parí lójú ẹsẹ̀ ká mọ̀ jẹ́ kó gùn jíjọ́ ń lọ ó wá jíjọ́ ń lọ jọ́ kejì jọ́ kẹta àlẹ́mi tó bá ti jíjọ́ mẹ́ta lọ sí lórí kù ẹsẹ̀ ni tí ìbá ti wá rí aláìsíkọ́ àyín tí ò dá ó tó kú pé ló jẹ́ àtó parí rẹ̀ á tún máa wọra lójú àlẹ́mi lẹ́ni tó bá kọ́ sálámọ̀ wọ́n ti sálámọ̀ ti sọnù o tó bá sálámọ̀ pé á ah, kíní ti parí àmì ìjẹ́ kó yẹ pé òun ló lóore ju ẹni tí ń sagídí lọ pé kò sáà nìí tán àyíwá bákanáà ẹwọ́n tó yẹ pé ìwọ ọlọ́run ní ń kọ́ ẹ̀fà ní ti wòyẹ̀ kò fọ̀rọ̀ jẹ́ mẹ́ta lọ bákanáà tó bá ti jù bẹ́ẹ̀ lọ téèyàn yẹn di iṣẹ́ èèyàn ní dé sánmọ̀ yóò mọ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ ní àyíbẹ̀kọ́ kẹfà sí kọ́nu hadith péjọ́ méjì tó ń gbéṣẹ́ lọ ní gbéṣẹ́ àwọn ènìyàn lọ wọ́n tó pé ìwọ ọlọ́run ní ń kọ́ ẹ̀pẹ́ ìwọ ọlọ́run òun náà ló yẹ kí atara fújù ẹniyẹn ìwọ ọlọ́run ní ń bàjẹ́ lórílẹ̀ afẹ́fi ba yẹn dìkéde lórí kó sàwà bóyá ó sẹ̀rí pé nkẹkẹta ń bàjẹ́ sí lórí tọ́lọ́run tí ò ṣe ni ó lè jujọ́ mẹ́ta lọ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kó jẹ́ pé ìyẹn dìyẹn máa ṣe láǹfààní ẹlòmíta bá lè pé nígbàtí àìdá tí mù lágbájá ń ṣe yìí títà ń ṣe àwọn iṣẹ́ tó burú gan sáwẹ́ tí nígbàtí gbogbo mù bá jà sí mọ́ bóyá yóò ṣe kíni yóò kọ́ lọ́gbọ́n gbogbo kálukú ò ta sí mọ́ tó ní ọ̀gá ìwà tó ń wù yìí ọlọ́mọdé aláburú tó bóyá ń jalè tó tún mọ́ ah èyí tẹ́ rí báyìí àbí òkírun sábàrí pé káyẹ lórí ẹni ó ṣe láǹfààní ó lè jíjọ́ mẹ́ta lọ sáré òfin ni òun náà gbá òkè òun tí wá yí padà kò tẹ́ pé ẹni lọ́wọ́ tó sá fún kò ní fi tí ṣe yẹlẹ̀ kákú mọ́ fún mọ́ kámọ́ lé kíni ká máa ṣe wá àṣe fún ṣùgbọ́n tẹ́ pé ká fún sẹ́yìn fún ni ó sáǹfààní fún ìyẹn lè jíjọ́ mẹ́ta lọ ẹ̀ pé kéde torí tiwa nìyẹn mọ́ torí ta nìyẹn torí tọlọ́run àti ti ẹnìyẹn kó tún ra rẹ̀ ṣe náà wọ́n ní ìtò lè jọ mẹ́ta lọ èyí tá a fi ṣe káìsí yàn ọ̀yàkúnnú mímọ̀ láwùsùn tọ́ ọ̀mọ̀díyà wọ́n ní yóò sì jẹ́ gẹ́gẹ́ tó lágbára àti ṣe káìsí yàn náà ni gẹ́gẹ́ bí kí ọkọ ń gbà mí kóyè ìyàwó rẹ̀ lódì kéde pé pé kò dáná ẹ̀ pé ìwọ tiẹ̀ nìyẹn lẹ́yìn tí máa parí ẹ̀ tó yẹ kó jọ mẹ́ta kó tiẹ̀ bínú jù ṣùgbọ́n èyí tó lè jọ mẹ́ta lórí kíyàwó rẹ̀ mọ́ wùwà burúkú bí ìtakòtọ̀ lọ́wọ́ ó ká ṣe ríkù kan mọ́ lọ́wọ́ káà ọtún lọ ń dé gẹ́mọ́ra tí mo sọ fún ọ ó wá yẹn lódì olúkọ́ yóò mẹ́sẹ̀ but kò tá sí kò bá sọ̀rọ̀ kéré tó torí kóṣẹ̀ torí kóṣẹ̀ tá ní ọlọ́run ẹni yẹn lè lọ bẹ́ẹ̀ ẹni kó dà òbí gan lè ìgbà tó ń wù ìgbà tó bá filẹ̀ wọ́n rò bíbí ìtọ́mọ yẹn wọn lódì ibi tí ò da ibi tọ́lọ̀ ń gẹ̀nà ó ti yẹn lódì ọmọ ń lò jáàbù ọba yẹn lódì kọ̀ ní bá sọ̀rọ̀ mọ́ tẹ́bí tí ó lò jáàbù tó sọ fúnlé ẹ̀kọ́ yẹn lódì mọ́mí ẹjọ́ òòjọ́ ó lè àtọ́bá ti báyìí kí n tó mọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ bá lò jáàbù yẹn ìyẹn yẹn di torí ta ni tọ̀lọ̀ kọ́lá yẹn lé láti fúnjọ́ mẹ́wàá a ti mọ̀ pé ní di òbí ni yóò ẹgbẹ́ àtòrí yìí báyìí òbí tí wọ́n ti báyìí wọ́n dẹ̀ máa ṣe é ní ẹ̀lẹ́ ju yọ mẹ́ta lọ ìkejì ìyẹn di tá sọ wa lára ìyẹn náà lè ju yọ lọ tá sọ ara wa kó bí aburú aburú wà lọ́wọ́ ẹni yẹn ẹni tá mọ́ta ṣe oní bídíà ni ó dẹ̀ lágalẹ̀ jù wá lọ sábàjò kó tì í tá n bá ṣe á ṣe kí ni á fara kó àdádálẹ̀ yẹn aláburú ni káípà àlàyé ló dìlá ní kó lè bá àfilẹ̀ bọ̀tọ̀ òun ló wà nípò tó ga yìí sí olówó nípò ó sì ń ta burú mu tí tí wọ́n bá sọ̀rọ̀ gẹ kò níta lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n gẹ bá ń lọ dọ̀rẹ̀ gẹrin níbi kó mọ ti bí gòkan kọ̀ọ̀kan sí ẹ ṣé òun lè wí sáǹdì kí wọ́n bẹ́ẹ̀ lè yí ṣe báyìí kó mọ̀ padà tì mí sí ètò ìṣe ẹ̀ẹ́ ọba yẹn ló ní gbà pé kó mọ̀ tiẹ̀ ta burú ọ̀fẹ́ ṣọ́ra rẹ̀ nìyẹn ìyẹn lè ju yọ mẹ́ta gan títọ́ ìgbà òun náà ti mu tí mọ́tì bá ń ba rìn báyìí ó dà pé òní gẹ́gẹ́ àbí ń tojú bọlé ẹ̀sì ti rẹ́ débi pé ìwọ́ tí wá gbọ́ ẹgbẹ́ kò dàgbà àti bá ń tẹ̀lé lẹ́yìn tí ò ní padà fàmí lọ ó dẹ̀ tún lówó tún nípò bí bí wọ́n bá wà lọ́dọ̀ ẹ̀gẹ́ bí àkọmọṣẹ́ ni ọ̀lẹ́ tọrọ mú kó gbọ́ ó yẹ pé ní ó wá yàtọ̀ sí ẹgbẹ́ ọtẹ̀ mi ogún mi ọtẹ̀ mi mọ́lẹ̀ owó mi ó sọ̀rọ̀ mi ó ti kíní kan ó parọ́ mọ́ mi ẹyẹmí lówó kò tètè san ó sàti padà san ìkẹ́kọ̀ọ́ tún tèmi àti ẹ̀rùn mọ́ láíláíláí èyí ṣe <laughs> kọ́lọ́n tó sànù wa so àwọn nǹkan yẹn ká kíyèsí torí pé ìwọ̀ ẹ̀sìn ni ìwọ̀ ọjọ́mọ̀ ìyá mi ẹ̀wọ̀n táwọn ìkọ̀kọ̀ kalẹ̀ láti sàgbẹ̀rẹ̀ látàdábàrú látàkọ́tọ̀wó látàdábàrú wà látàbágàdú wà látàhásàdú ẹmọ́ kọ́ ti ara yín pẹ̀ bára yín ṣe ẹmọ́ ṣe kíni ẹmọ́ dì ti ara yín ẹmọ́ sọ ti ara yín ẹmọ́ rìnrìn ayín lódì ẹ̀fẹ́ ra yín di ibadallahi ikhwana ọmọ ìyá ara yín fala yahillu lil mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí an ya'jura akhahu fawqa salas kókóra dún fọmọ ìyá rẹ̀ ìjọ mẹ́ta lọ lórí kéré lórí nǹkan tó pamọ́ pọ̀ so eléyìí ó fi hàn pé àwọn bá ṣe ìwọ̀n bá dédé rẹ̀ pẹ̀lú àbá tó wá ń kọ́ra àjọ súnmọ̀ ká tó wá kẹ́ ìfẹ́ wa òun lágbẹ́jọ lè dé fún lágbẹ́jọ wọn òun tàbí lè àbí lágbẹ́jọ lè dá àwọn kìnnìkan aláwò sí ni wọ́n ẹni pé yẹn ìkọ́ ti ààrẹ ni kò wá ní fẹ́ sẹ́nì kankan mọ́ ẹlòmí tó wá sí ìyẹn fún ọmọ ya rẹ̀ mùsùlùmí náà pé ìyá ń gọ́ sí àwọn ìyá sí ní ìdúrà àdúgbò lẹ́jọ́ amọ̀dún kọ́ bára dáńtọ́ bá rí ó dáa ju kọ́ lọ́ọ̀bá mùsùlùmí ṣe mọ́ ni tó káàkì ìsira wa àti wá tó ké wáyà gbọ́mi sí omi tó kán wà tó ní yóò sì ti mọ́ lọ́nu mọ́jọ lọ o ṣètọ́nù ló ń lo ẹgbà wọn òsì fẹ́ kíkẹ́ rẹ síbo ó dé sánmọ̀ ni ọlọ́mọ sọ́nà wa tààlà ó ṣàánú wa ó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa. kébé a ti wá sọ ibi tó yẹ kẹ́lómi ti wá yẹn di tó lè fara kó aburú ibẹ̀ ní ẹ̀rí lọ pé tọ́rọ bá tẹ̀lẹ̀ gan tọ́rọ tọ́ lọ jò kó ti lẹ́pẹ́ ẹ̀yìn lẹ gbàbáhùn èyí jojú lásẹ́kọ̀ tí ó bí ẹ́ ti ẹ lọ bí ẹbọ kò tí mí ni kò tí tẹ̀kẹ́ tọ́rọ ẹgbẹ́ yẹn lọ ń bá rìn yìí tó ẹkọ yẹn lódì kan fi tọ́ra rẹ̀ kwá ní ẹlòmíì ní yẹn ara rẹ̀ kò ní yẹn lóyẹn lódì wọ́n wà lè mú lọ bí tí ó ti tojú bọlé ẹ̀yin oníkíní kan lẹ́mọ ní òdá pé ọkùnrin ájọ náà kó láti burú jù àmì kéèsì mi ta ti gbọ́ tí títà náà wà fẹ́ mọ́ tó kẹ́ kò sí tó fẹ́ burú bí nǹkan mìíràn nítorí pé nítorí pé ibi tó yẹ kó ti yẹn dì kó sọ ara rẹ̀ nítorí ẹ̀sìn ẹ̀ ó dára lẹ́gbẹ̀ yẹn ẹ̀yẹ́ sì wọlé sí lára bọ̀tí bí pé bóyá àtàjọ́ sí kankan náà bóyá ẹni kankan àtìrawa díẹ̀díẹ̀ ìyẹn ní wàá yàn jì kò ní tẹ́mọ́ yóò wà lọ fọ́ọ̀lù sọ́nà tí ó yẹ kó sọ́ra rẹ̀ ẹ̀yẹ́ gan ó yẹ kó kò yẹ kó yàn lódì pé láti bá ó lè bá ṣùgbọ́n kó sọ́ra rẹ̀ ń bí ìmọ̀ wà pẹ̀lú wọn ẹ̀yìn ní wà lọ dára dé wọn lè kọ ní òrí tí ò dáa àbí kẹ́sì rẹ̀ mọ́ sí kí ni ó mọ́ jóró nígbàtọ̀ aláàrin ẹ̀dẹ́ pé ìwọ nìkan lọ dáyàtọ̀ lágbọ́yé ìwọ nìkan lọ dáyàtọ̀ ní ìmúra ọ̀nàdàtọ̀ ní wíkì torí pé ìtọ́ ṣe yẹn gan tó fi ń bu ẹ̀pà kí ti le jù bẹ́ẹ̀dẹ̀ ní kọ́ bá wà lọ́dún tó yẹ kọ wà ní ọ̀túnmọ̀ ilé àgbá ọmọlágbá tó jẹ́ èmi ò tí ì ṣètò ẹ̀mọ̀ kọ́ṣẹ́ ara yín bọ̀tí wọ́n wà lọ́dún tó yẹ pé díẹ̀díẹ̀ tó ṣe tó wọ́n kókò tí ì débì kan àwọn tó lọ sí kí ni ó ti le jù kí lọ́kàdà máa ṣe ọgbàrà máa sá sẹ́yìn díẹ̀díẹ̀ ni so káàkiri gbogbo àárín yẹn kọ́lọ̀ kó sànú wa at the same time ètò ìmọ̀ múra náà bí ètò ìmọ̀ yẹn jù káàmẹ́ mọ́ sọ́ra rẹ̀ fúnra wa torí ìjọ ẹlòmíì tó bẹ̀rẹ̀ òdì tó tọ́ ó ní àtàlọ́ pé ẹ̀sìn onípọ̀ yẹn dé báyìí ni ìtẹ́ ṣe fún tó fi bínú ó lè dáńgbà mí nìkan lọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nìkan lọ sọ̀rọ̀ fẹ́ nìkan tàì dá sí fún wọn gbà kò ní tán mọ́ ṣùgbọ́n kò ní tán mọ́ kọ́ lóògùn ẹ̀ torí ìtọ́ tún fẹ́ mú yẹn tó bá padà yẹ́dì ó lè padà wá lè ju tẹ́ni yẹn kíni tó ṣe fún ẹ lọ lọ́dọ̀ lọ sọ àgbà àrìn ilá ẹ ká lọ́kọ́ká láàrin wa ọlọ́run kọ́ sànù wa láàlám sànù kàlámù ẹ̀ṣẹ̀ dáná ìlà ìlà tó ṣe fún àkíyèmí.